àìmásìkò ẹlẹ́ran tó lówó tó lógun tó ń dalérú tó ń danú ọjà rú ta ni yóò bá jà sanyẹ́rì lérí ó ń bínú ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ àjàkú akátá ni sinimá èyí lẹ̀ lálejò àìmásìkò làkọlé rẹ̀ small world film production ló gbé jáde o àkóbalẹ̀ fi gbogbo ara kígbe. adégunjú la wọ alárùn. àríbùjẹ́ kẹyọ̀ la wọ òmùní fún. ìjà orí ni wọ́n ń jà lọ́jà ìjìgbó mẹ́kun. àìmàsìkò lẹ́rù bẹ́ẹ̀ ni kòrórí gbé. ó lágbára bẹ́ẹ̀ ni ọmọero. ó wọ̀lú para yẹn kọ́ pàbó. ó ń tẹ̀lẹ̀ lógido. àtọmọdé àtàgbà ọjà ló ń tẹ̀ lójúmọ́lẹ̀. olówó ń bẹ agbára ń bẹ oògùn wà. tàǹtó bẹ́ẹ̀ tí ó gbéná wọ àìmàsìkò lójú. irú ẹni bẹ́ẹ̀ ṣetán tí ó ṣìyàn láyé lọ gbọbẹ̀ lọ́rùn ni. sinima titun àìmàsìkò. adéfisóye darí ìmọ́lẹ̀ ló produce direct direct yẹ ọ̀làyẹmí jimá yẹn kẹ́m ló package yẹ starring ọ̀làníyà fàjà sanyẹri káyọ̀dé akédènà mr paragon adéfisóye dárí ìmọ́lẹ̀ esther adésùnlóye owólabí àjàsà ọ̀làyẹmí jimá yẹn kẹ́m ìyá àṣàpọ̀n wàsí owó yàgá ọ̀sùn lárí abàtì ayékọ́ndú ọ̀là samuel ezekiel samuel tẹ̀dó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àìmásíkò